ìfihàn orí karùn-ún. lẹ́yìn náà mo rí ìwé kan ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọ́n kọ nǹkan sí i nínú àti lóde wọ́n sì fi èdìdì méje dì í mo sì rí áńgẹ́lì alágbára kan tí ń ké pẹ̀lú ohùn rara pé. ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. kò sí ẹnikẹ́ni ní ọ̀run tàbí lórí ilẹ̀ tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wò ó. mo sunkún lọ́pọ̀lọpọ̀ nítorí kò sí ẹnikẹ́ni tí ó yẹ láti ṣí ìwé náà àti láti wò ó. ọ̀kan nínú àwọn àgbààgbà mẹ́rìnlélógún yìí wá sọ fún mi pé. má sunkún mọ́ wò ó kìnìún ẹ̀yà Júdà ọmọ Dáfídì ti borí ó lè ṣí ìwé náà ó sì lè tú èdìdì méje tí a fi dì í. mo bá rí ọ̀dọ́ àgùntàn tí ó dúró láàrin ìtẹ́ náà àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà yí i ká ọ̀dọ́ àgùntàn náà dàbí ẹni pé wọ́n ti pa á ìwo méje ni ó ní àti ojú méje àwọn ojú méje yìí ni ẹ̀mí ọlọ́run méje tí ọlọ́run rán sí gbogbo orílẹ̀ ayé ọ̀dọ́ àgùntàn náà bá wá ó sì gba ìwé náà ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ nígbà tí ó gbà á àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn mẹ́rìnlélógún náà dojúbolẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn yìí ẹnì kọ̀ọ̀kan wọn mú ápù kọ̀ọ̀kan lọ́wọ́ àti àwo wúrà kéékèèké tí ó kún fún tùràrí tùràrí yìí ni àdúrà àwọn ènìyàn ọlọ́run àwọn onígbàgbọ́ wọ́n wá ń kọ orin tuntun kan pé. ìwọ ni ó tọ́ sí láti gba ìwé náà àti láti tún èdè ara rẹ̀ nítorí wọ́n pa ọ́. mo sì fi ẹ̀jẹ̀ rẹ bá ọlọ́run ṣe ìràpadà gbogbo ẹ̀yà àti gbogbo ènìyàn ní gbogbo orílẹ̀-èdè ti sọ di ìjọba ti àlùfáà láti máa ṣe ọlọ́run wa wọn yóò máa jọba ní ayé. bí mo ti ń wò ó mo gbọ́ ohun ọ̀pọ̀lọpọ̀ àwọn áńgẹ́lì tí wọ́n yí ìtẹ́ náà àti àwọn ẹ̀dá àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún àwọn áńgẹ́lì náà pọ̀ púpọ̀ ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún àìmọye wọ́n àti máa lé wọn sí láti lágbára ọ̀rọ̀ ọgbọ́n ipá ọlá owó àti ìbéèrè. mo bá tún gbọ́ tí gbogbo ẹ̀dá tí ó wà lọ́run àti ní orílẹ̀ ayé àti nísàlẹ̀ ilẹ̀ àti lórí òkun àti ohun gbogbo tí ń bẹ nínú òkun wípé. ìyìn ọlá ògo àti agbára ni ti ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti ọ̀dọ́ àti láé láéláé àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá dáhùn pé. àmín. àwọn àgbààgbà mẹ́rìnlélógún sì dojú bolẹ̀ wọ́n ń júbà ọlọ́run.